نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ya komuliaba anaike ome kayari nyangu ya to ini ekwehaje anaike anyi ehe inu horo be usane ababeleme erai 1437 anaike ntu omori sallallahu alaihi wasallam ome hijira horo maka nangu medina dosel hoibo ihena ke anyi awrihi non enuhu papa erai 2016 eweni shabe anabe kaifa takunu miftahan lilhair umemenya ngube ukokoro daika on kokoro nube ukokoro izobin anake abdurazak ibn abdul eh, muhsin al-bazr ono daike emeshawe odire moni kaina nobe al istibaqu ila al khair yani onobe oyihi ni noida yani oyi menejeje ini oyi moida like oni anase ajin onobe al amru ashir yani page 44 tazakkur al ahira wal ukuf bayna yaday allah oyi moyi tamai ekoyodire ma ati oyi je anaika ọ̀dàbà jẹ́ ọ̀bìjú mọ̀rìhìn lọ́kàmínà umur ọ̀yẹ́nìrẹ̀ alẹ́tì yakunu bíhá aná ẹ̀ka lérè ọ́ yakunu bíhá ìnsán mìftáhà lilhayr ọwọ́ mẹ́ka lérè ọ́ ọ̀dàbà wo kọ́kọ́rọ́ dáìka ó kọ́kọ́rọ́ ìdáwìn aliyasukuru ahẹ́rọ́ ọ̀rọ̀ wíkà yìí ọ̀rọ̀ ọ̀húnra mi ọ̀yẹ́ tamáyé ẹ̀ kóyọ̀dẹ̀rẹ̀ ma wọ́lùkìyàmù bẹ́yìn náà yàdẹ́yìí láhì tabaraka wa ta'ala. ati oyi moitamai oyi je anaika ye ọzaba je obijomori anaika ọni resoi da tun babani wa mujazatu nas ala amalihim ato isuta anaika ebe ishaze nuta tore su koro anaika ename dakwa ana mata kuluhu dɔɔbi ka ye isanai ka aka wa ma yazaru minka isanai ka waka wa ma yazaru minka atisana hunu wa utɔhe wama kunu minka min amal asana ka ahun wa unukoro kulu zalika aban talaka allah bihi yawm alqiyama o bele ana ka e wanya ngusin agero mori subhanahu wa ta'ala e ko yawm alqiyama o bele ana ka e om wa yo bijo mori ko yawm ya o bele ana ka onyi kima o bele ana ka onyu ban ana ka wasi gero mori aya wani hini gero mori subhanahu wa ta'ala dɔk watadhakaru fi hadha uh, fi hadha albab ok dɔzɔ mɔi tamai ini uzonon kai anna aljanna awere aljanna laha samaniyatu abwab onyi uzi ihinta wannar awelera laha sabwatun abwab donyi uzi anaike himbobin qala allah tabaraka wa taala umuri anaika onere soiza tune babanin fi awahiri surati zumar amma ka enodire surati zumar dɔk wasiqa alladhina kafaru ila jahannama zumara aba drive aba manu kowa da kowa nini ɛna e ikaye ɛnɛ e makamau ka urɛni aba manu kowa amenyisa na ikaye a drive ɔda da manu kowa da na ida kowa no ini iri jahannama da ikawa wɔ kowa da ikinira goya inani نوم سبحانه وتعالى دك حتى إذا جاءوها فتحت أبوابها poro ijen na emanure ne tuo ijen na emanure na ngudira ya dani uzira wa qala lahum hadanatuha awele onai kai e, o she pere jahannama da kai wa kai e, alam yatikum rusulun minkum yatluna alaikum ayati anka enyi alam yatikum rusulun an ko betuni rusulun minkum onto anai kai e, enne wa no horen enne wa na atwon yatluna alaikum ayati rabbikum anaika azawne anaika akaune asiye aya o muri anaika e o muri ona subhanahu wa ta'ala ono badali haune wayunzirunakum liqaa yawmikum hadha da ka aba maninye ekohe anaika awe ekohe anaika anaika ozore ba mukoro ida dai kukoro diyara men iri jahannama oba ona kọlu bala da ka ɛn eh, amani ah, nye anyi ɔlɔna ahe muhammad anyi ɔlɔna ika yaba na ayi sisu nonto mori sɔɔlɔ alisalam den ne ya ka kɔrɔ o walakin hakka kalimatul azab alal kafin numu nuna wa ta'ala ka ɔra ve ere ere so ɔtire oya tire so ɔlɔna ika yi ɛnɛ makama oliro mori subana wa ta'ala ihiyɔn da ka wa kila udhulu abuwa jahannam wa wonini ozi iri jahannama oni ko be him by son wa wonini holidina fiha da kizo o yaninin fabisa maswal mutakabbirin o da dibi kene ahoyi ya adana ikai enne mire to katem adana ikai enere ayo mori enere qur'an enere sunan to mori sallallahu alaihi wasallam enere banyangu sade enere banyangu sunete de si sunnon to muri onno eh, eh, sallallahu alaihi wasallam de sho de sum korome ona me nure ko mo ona wa taala ahanyi doka innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dahirin awira naika enne mere to katen ini oihe ko mo ona wa taala ako mori kamane he kon du disai kai we wo he ke o me ka he kon awo do decide ka wa heke according to your own convenience according to own memezewe nomol na wata ala da ka enwuri melene ebe nwuri jahannama da ka utesi won ona ndure ka azo masowore ka omo na wata ala o mi sika melean ai ka boda mamen ona ndo na wata ala ta'ala ora kare na ka enne makamau da sire edo kuma kuma ben doka wasiqa allazina taqaw rabbahum areba kwene ere na ikaye enne nyangwahi omuri na ikaye o wadari henne ila kuwano ila jannati zumaro aba kuwana aljanna daika ira gwen manle nanin hatta iza ja'uha wa futihat abwabuha poro ijenne manara na nwo ijenne manre ne tuya da nuzi uzana ikaye ono wuzi aljannan anabuzi hinta oni kariani san وقال لهم خزنتها دوري كاي اولن شيبي الجنة ملائكة نشيبي الجنة دا كاي وكاي او هو ذكا بيكوز او يكا اذنن امكا انيدو زوا كاي وا سلام عليكم تبتم او يها اونيتوني ايوهيني وباوني او يزوباوني fadhuluha khalidin wa wonene ene aljannanon da ka ono bahana ka o wa ya ijana da ka ohia na da kuma kumi baba ohia na ika azaiza baba umuri na odo metinan da ya ga kai wa qalu alhamdulillahi allazi sadaqana wa'da abo ikuwo mori ana ika o kwo hilela katete ana ka o me kaiwe wa awrasna al-arda natabawa min al-janna okay den ni jogu do me kaya jogu etesu den nira inni aljanna hey sunna sha ahana ka ozewe ne mojmana wa ta'ala doka fani ma ajrul amilin o da zoza kene yani utosi ana kai elesi ye na kai enne mukoro ona ndure ke hayatu dunya ijaza ora ine honon labu da anyaman enyo dire kai obada mukoron ọzọ ma bi ne ho non do wa wa ya to kene do kai izo muri yo ko na so to ahaba je na ko na so to onya ngu so to ba menela izo izo muri yo so to yani ya ohi manika ma wa kale azman ka be muri muri wa na opa do wa challenge muri na kizi izi yo ho amna naika umuri ona subhanahu wa ta'ala oko wa mukala ona medoka aljannatu laha abwabun awere aljanna o nyore wa abwabuha laha mafatihin awere ozal janna no dole nyu kokoron wan naru laha abwab awere la awoni merenyu zin wa abwabuha laha mafatihun awere ozilono den renyu kokoron dakwa mafatihul janna wan nar okawere kokoro al janna atu kokore era te dunya eme hono no inanin walaysat fil ahira ebe kuyo direma ebe kuyo direma ora kuyo nizu kokore al janna ebe kwa odile ma ọ da kwa n'ezuko kọrịra ya ni wee shọ inne hono no ya unya nwe ya shọ doka laysa fil laysa fil ahira illa jazaa wal hisab enyi sai ne ko odile ma enyi so da kwa ne tulo aki e shọ ta aki ya misiru ya da amma dunya awere honon hiya allati fiha al mafatih ono wa hanai e kai anyo inan ukokoro yani doki miftahul janna awere ukokoro al janna tawhid onowe oidowe omori subhanahu wataala tini kunya da sanyi sasa na ikaye we sibiri heke yani inni omori subhanahu wa ta'ala fi rububiyatihi inni oyi hi na ikaye omori subhanahu wa ta'ala ono badari hin fil ibadatihi inni oyi mi bada oyi heke yani fi asma'ihi wa sifa eni leha na prepejiwe fi hikmatihi atini okari omori subhanahu wa ta'ala dɔke ɛni kɔkɔran asɔlat ani tawhid ani sala asiyam dani awɔiban tɔ atullahi azawajal ati ɔyisa somoni ana ikunu nyudo cɛtɛngun imtisalul awamir atɔyi shɔɔbɛ ɔda ana ikayi omozubana wataala ɔmɛ ijɛzɛ mana sɔsɔni bɛ ɛsɛnɛnɛnɛbu kɔkɔrɔ ana ikayi ɔdɔbaasi ne zinal jɛnnen da ika ine hɔnɔn ɔda nyɛnwɛya mukɔrɔnɔn dɔk wannar mafatihuha awe lelira ɔnɔ lɛnyu kɔkɔlan kɔ inu kɔkɔlan ashirku billahi ɔnɔ bɔ yi misɔbɔli romori subhana wa ta'ala wal kufru bihi subhana wa ta'ala tɔ imɔ kamawuli romori ana ikai ɔnɔ ni ni atuna babani wal ma'asi ati ɔyi mɛrɛfo katen romori wal atham atɔyi riɔiwe dɔk amma shirku wal kufru billahi awele ɔyi misɔbɔ ati ɔyi makamawuli romori tabaraka wa ta'ala on rasuwa da tuna baban fa inna man mata alaihi ona acha tutainan futihat lahu abwaban nar ok aba nayo uzana kai ene biziran wa khalida fiha abada al-aba dora enirono daika khalidina fiha abada boy nan izna pan daka wa idha kanat al-ma'asi wa zunum ana wika eve ati akoweon فإنه إذا دخل النار أظن أنا بكون لا فإنه يعذب فيها أبا سياريو إنان على قدر ذنوبه أهو أنم إني أقوي أهو نايك أو مني بي ولا يحلد في النار إلا المشرك أين نايك أو على إني رفا أكو نايك أو مسوالي الأمور سبحانه وتعالى لكن جاء في صحيحين أو إني صحيح أيوة يعني صحيح بخاري صحيح مسلم من حديث أبي هريرة إن حديث أبو هريرة رضي الله عنه أمره هنا إليه أن النبي صلى الله عليه وسلم هو النبي أمور من غير دولة ما أنه قال كان النبي صلى الله عليه وسلم أو من أنفق زوجين في سبيل الله أو ناس سيفا أو ناس بني سنة كاي boy eva yani pair ama onahi onabi zojeni ona minyim sana ke waru sawen don mani sayo to he do spend dan do juwa ha tozo mori subhanahu wa ta'ala nudiya yawmal qiyama awa he eko yawmal bin min abwabil janna inni uzal janna ya abdallah e wori ho mori onon hadha khair asana boydan faman kana min ahli salat odono na binaika odono ozo ya naika e o jigi sala padaki ɛkoyɔ no nuudiya min baabi sɔlɛt dai kaba waahiyɔ uzi saala dai kɔnɔ ahiyɔn dɔkɔ man kana min ahli siyam ɔrɔ no ɔbɛ na ika ye ɔzɔ ɔbɛ na ika ɔɔji gawɔ iba ɔzɔ ɔbɛ na ika ɛɛbɛ ɔba boke na ɔba ɔba bɛ mɔnɔ da ba usunna nuudiya min baabi rɔyan abaahiyɔ dai ki baabi na ahịa ahi rɔyan nana man cɛ rɔyan tinan uzo n'ọnụ ahịa no Dọkwa ahiyɔn dɔkɔ man kana min ahli jihad ono awe anaika wa kure kutozo morin nudi ya mimbabil jihad awa hyo juzi gete naika e, ene kure kutozo mori fi sabilillah lako man kana min ahli sadaqa ona ona ya naika e, eni ona ika o moida o sheke hanu to juzo mori awen nudi ya mimbabil sadaqa dai ko hyo analewa hyo uzi babu anaika ozi e, sadaqa awen ono wa hyo قال أبو Raja رضي الله abubakar omoyi na ilo doki ya rasulallah ewon to mori sallallahu alaihi wasallam ma ala man nudiya min ah, min hadhihi al abwa min darura o ka sai le sozo no ona ikai ozonon owa he abenne ndai kai baboro ke yo de ya he on fa hal yudai ahadu min hadhihi al kulliha ada kanyida oza inoza ana ikai abuzenen de ya on qala na'am don to muri sallallahu alaihi wasallam doka eh doke wa arju an takuna minhum ma ture kai eh, ewo oh, abubakar radiyallahu anhu ay ka inna nguri medono inanin muttafaq alayh doke fa muhafaz fa muhafazatul abdu ala hadhihi ta'at dolehi o sere yani oysa senen wa hadhihi al ibadat ati oy mani jiga ekonon anabi asolatu asiyamu asodako anabi sala ati awoiba ati oyi misadaka oyi meiza tozo mo zona wa taala ila gairi zalik atanavo anaikai ewe senenen hadhihi kulluha abesenenen mafatihu liljanna abani bukokoro anaikai wa me dana ko aman mukoro idan innahu nun awabu kokoro onu wasin na zal janna dako wa kadhalika da'watu nas ila khair abo melebin ijoza ha hioza kai ozono ndo ha hioza inuzo ida dako adalu ala al khair kafailihi oihi ozona kai ọzọ ọyọza kai uzunu wuzoiza batura aduwajo dana bika ozono ọ batura boy asman korona mu korona hadis ayo na ke imamu tirmizi oshaben dok wa hadha fadlun azim osana non be obanye anaika oden kwadaki tadu shahsan ila ta'a wa ọzọ kai ozonon onini oisasa fa yakumu biha do se oisa oihe onu <clears throat> daa kyerɛ ɛŋu apɛdue ɛne ukɔla na ika yɛ ɔzɔn rɛm ɔnɔnɔ rɛmɛ wɔtɛrɛtɛfia dɛrɛjɛtika fi jannatin naim dɔw mɛ ka ujaw ɔkahirɛ ujaw ɔkuranɛba ɛne aljanna ana ika ilihe ŋɔrɔbin dɔkita wa an ta kun ti bizalik ɔkɛwo wa an ta kun ta bizalik ɛwuli e, rɔsɔnɔ nɔn dalla alal hayr wa hiyɔda nuzɔ ida ana ika dɔw miftahan lil hayr dɔw bi kɔkɔrɔ na ika dɔkɛ fɛ idha hadha min al umuri muhimma ɔkɔ ana bi kɔɔ bi ka yɛ sɔni ni lɛ ana yi ka ɔn nyu banyi padaki ilɛ ana yi ka o banyan ɔdɛŋu fi hadha al babil azim ini uzi ɔdɛŋu nan ka an tazakara al janna kɔdɔ mɔyi tamai al janna wọnọrọ àti ọyí mọ̀ọ́tàmáìrà wọ́n lò kó fi bẹ́ẹ̀ náà yàdẹ́yìí láì àtọ̀yí jẹ́ ọ̀bìjọ́ mórí ṣùgbọ́n náà ona ndurika umuz mana wa ta'ala daga kwa man khafa maqama rabbih wa naha nafsa anil hawa fa innal jannata hiya al mawa awira na kai i yanwa o ije ana kai oni wa na je o jo umuz mana wa ta'ala oni wa na je da misiri yon donawa isana yanisi isana yanis kome donawa teten Muhammad subhanahu wa ta'ala aka fa innal jannata hiya al mawa awira na boya al janna no baba hoya no mulo na do metina na ko bara na al janna ana ndoke ijozo ma ni ro wa hadha al ukuf o imani jana bi jo muri na ka tabaraka wa ta'ala on re so ida atuna babanin do me ke oro nyangu kokoro ida al amru hadi asar ilay ana ka o murafikatul ahyar wa mujallisatus salihin ona wikaye ozo ba huri ezana ikaye ozozo zeben ati dozo ya tupo na ikaye aze kuma kuma ben aze ya na ikaye amukoro ida dok murafikatul ahyar o ya tupo do kuma kuma wa mujallisatus salihin ati dozo ya tupo na ikaye amukoro ida wa fi sahihain o wa ni sahihain ya ni buhari wa muslim an abi musa al-ash'ari radiyallahu anhu in hadisi abi musa na wan ash'ari an nabi sallallahu alaihi wasallam hun wa nabi annahu qala ka nabi ka kai innama masalu jalisu salih ok awere apejuwe jalisu salih ona iko ya tupozo ida wa jalisu su ata ona iko ya tupozo dibi ka hamilu misk boy asman kai hamilu misk ona ika o lo turare wa nafihil kir ata ona ika e huwa doka fa hamilu misk awela na ko do turare emma an yuhziyaka oka ona ka o do turare an is aida ka anyinan anaika e o se do si meweda wa ịma an minu minhu alikai e wahi honu wan wa imma an tajida minhu rihan tayyiba awika wele honu wan ago anaika e ago izabin ehna anya anyana ka ewota ohi ụmụ ya atụ wee jiri kọwa ihe tụrere ama dawana dowa na disa kọwa ihe abika eji ụwa na ahụ ụzọ da egwe tụrere don retụrụ ahịa ewe dakwa na afihụ kir awere na ka bi ihu akurun imma an yuhri kasbi ya baga ụmụ ya tubo ni ihu akuru abo isai da kai akuru non acha wori raizo anyakina na jido ba torawachi wa imma an tajida reha habesatan abika wira gojo wana horo ehi metu de ya wa kache pede wata kwato do wadago dakwa man arada an yakuna miftahan lil khair oni iskaye ono wuko koro e wuko koro kene wuko koro na wuko koro idaben fali yasbir nafsahu ma ahlul khair oko nyusuru enwon wata yani onye suru do ya tupu na ika ye azo kuma kuma ben wa ahlul fal na ika onye ban wa ahlul ta'a na ika be ya asasan daga qala allah azza wa jal wa mulya nanyu yana gaka wasbir nafsaka ma allazina yad'una rabbahum bil ghadati wal ashi okin ire lile wao lile wa ya pelana ika ye e ya hi mulya na badali yene eni enene atoruwa wa yuriduna wajha dai ke yo mulya no subhanahu wa ta'ala ene yisin nomi ko la tadu aynaka anhum asiyaw na jinawa turidu zinata alhayati dunya duwe sho ovi ehonon nomi sona wa ta'ala dok wala tote man agfalna qalbahu aso sasa ena kai ayin niri nita ena kai na anayo nitawin an zikirina hun oitamai um ayo eh, mori subhanahu wa ta'ala yani hun oitamai mori wataba hawahu daika en wuri melenen o ishen ni aya asa sainehen yani we da kare ke ya muasi yani anajerewa ayen wa kare do selin ina aye ni mission en nesa sa ona na wa ka ya badua eyine ni kai ya ba nyanwe ni aya na kai ejo ori da da do do kona do som koro aye na ebe ri da agokawa woga agokawa wadare agokala anyizu tudu kwero kae anyize iza anawo kae baworo kiza izo no basa seon omuri onawo enwe ono da senyo ahoke yuzanu rijal bil haq wala yuzanu al haq rijal eh? ọza as na mi zai zari ndak ọzọ nọ onri zai etebe ebe onye onye ọnọdụ ọnọrọ na kan onini zai zari ọ jere ire zai zana ida abọ eze masu zai zana zari daka jere zai zanon ọnọrọ na ma zai ọwọ ya dị ka zai asusa asa na ikai e asa asoisha ni waka na amru furta ene na ikai ere yeni ni dai kabo jiba ni reman agwa da ko wali yahzar ashad al hadr yani nyoite yete be careful or extra carefulness yanduwa te yete etetere min murafiqatul asrar ene kai wawe wa wahura na kai ave diviere wawe ngwa wahura na kai ene ya me agwa ene ya men aka heisu yandamu yawmal qiyama wala yanfa'uhu nadam awoka ye ɔzɔbɔ na ya ɔba soma ye ɛkuhi ɔmalki yɛma ɛnuma na yi o ye ɔma ye ɛɛ koko ma ye fani ɔna yi ka anamdaki wayamma ya addu zalimu ala yadayhi eku ya naika ye e, e naika enebi ni huna ebe ajubeni ni rero yakulu daga kaye ya laitani tahastu ma ar-rasuli sabila aye ma ya nisho aye kaye ozon to mori aye konu buzon mi ani batoran aye konu buzon mi ana ajin me ya na jodi shewenyenye kono mi shewu shegelinku dozo mi shewu shabali dozo mi shewu shamsiya ahaya sai kai ma yani na shewe na no ma bo shewa do ba shehu ba sai sai ono ono man na sai sai okay e jono do kwa kai kai ya wailata o o dumu ku o da dim kene laitani lam atahi fulanan halilan aya sun mi yani shoda kaman aya sai kai onu mi yani sidai kai ono woni ne onu mi na tara tureman seme lakod adallani an zikri ba'da izja'ani oronon ore me kai mebuhuni aitama mebuhure le huni aitama oyre mnai kai aitama no no betumi mmene he eri kabe merin yani kitab wa sunna o wetu ana mai dole je na na nika ana ni ana wa ahli sunna bi muslim ga o da di kene o ka ahli sunna ne nene ona bani suna rowa san mokora we re ona we ne re ona ne ahlul bid'a e hono dure kai o da suma e ka o o le bi mu hon ai tama ana bu qur'an ana bi hadith on to mori sallallahu alaihi wasallam nenu man ya we re n mm, bada is o le manai kai o man ra bitum doke ijono da na wa kana lil insani hazula yani azia ne bi adam be masul be shaytan masul kai ono wa wa ne te look very disgraceful ko ya mal kiyama onye ka ne shehu ala ka shehu shehu ko le e godo ka <laughs> ngano maya ni nyokwari do kasa wa ba ngokwara mwere ka eh, oizi se kwa oni ke e na ike ya kireda anan sana hebeda ono sana ka hal al ma wafaqa kitab wa sunna sana ka a hebeza ono sana ka e o sere kitab wa sunna ono nduri kontro muri sallallahu alaihi wasallam da ka aika ma na bisa ba ta tayo inni tariku fikum amrayn lan tadillu ma tamassaktum bihimma ma na bisa ba ta tayo ne ese wonon webe bunini ana ka wa iso wada ame be ka kedenye da mari ame ne da mari ana me weli wonon anira mena inu ya rohono na ya al ilm wa asaru fi tazkiyati wa asaru fi tazkiyati nufus onu wanko wa moyla wallahi ani akobar ani difficulties ile ni ana ka obe nan iju wa ku ska we refine na aya toward o yin knowledge o muri subhanahu wa ta'ala abedo ah, nyana it's part of the struggle it's part of the path ono men donin ke ọnọ ntụ nwere kọnọ nabọ ka ana bika wa sụọ zani ne wee ebu ni dọkọ bụla ọnọ wuo morin wasu ati sunu nụ ntụ mori sọlọlọ ọrịsọlọ omuri ọmọ dị abanya nwe nọ na ka ọ da da fi jisu na nagwuo isi le kai lamru sani asar ele ana ka ọ ala nasr ọzọ dọdọ ha izahi دوك النصح للعباد حل معاشراتهم معاشراتهم ومخالطاتهم اوكي اوي كوره اونو do wa give advice ọrịa ịnụ ma na-eka ya ọrụwa anyị oriru anaghịka ya ọyị n'aka na ọrụwa ọwa aza ahụrawa bishaglihim ịnịka ya wakwuo ozigwa bilhoir rere ọyịda wasarrọfahum anishar duwe jisuwe hụ udibi قال عليه الصلاة وقد قال عليه الصلاة والسلام أو بكون تومري صلى الله عليه وسلم أولا غاكي الدين نصيحة الدين نصيحة الدين نصيحة adinyo non onoy kawin adinyo non onoy kawin adinyo non onoy kawin azman kawin mebe ini hadisi tamimul adari dok wala yakunu insan azabawe miftahan lil khair ukakoroida illa ịzaka na fi kulli majlis min majlisi e wona bi kai abe oye ya te ini ka a ya te harison ala nasri hoy a nyirawo ini kai isana hi oiza ono garahi abahono wana ya te wana ya ai kai asai ka wo woiza do become liability ana kai enyo na so nwa umu ya to awo rada ijenye durika

وجعلني مباركا أينما كنت إنك إليك نبي عيسى عليه الصلاة والسلام كمولي أمامي كما في الصويدة ما في باركة أينما كنت أبا معايا ibn qayyim al-jawzi qala doki ay mualliman lil hayr jawa wa na kai azoya da oida da'iyan ila allah wa hadha an-nuzumurihi mudhakiran bihi wa tamada ilayhi muragiban fi ta'atihi duwani la budu ekwe kai wa eh, azen no isa so muri ona fa hadha min barakati ar-rajul osono bi resu izu janarun osono bo izu janarun yin e jo wa te bo igisa da kene yani wana ya ha anyị aga aka yi ebe ma gụkara wa abe ebe ma dikeu try wa fọm na na mani ba se go da kwere ka ahia bapa da ere tupa da rigorigo a bisira na uji opara hu ana mana si re ni ni da ka ya man shore e ni si aseme ye si ko si keu aga suma la tusaluna yawma idin anin na'im e ku yawmal qiyama a bisoni enwo moni mana man a bisoni mana re aba ozika susime so wa an jismihi fimma abla ino changma sudu hatinan onu men ahanyi ahanai ka oiza isori enworo mmiri etiwa onu men mmiri azi <coughs> am ya ihe ona ya am mmiri ezi nyima we ni na ne umawo ya adubulogu maro mi da mi at least ama were bolan manu kwa hada dai osiwara osiwara molele so se umeda ma be ma warisa wa sono le osare kaka e oje ahe alaka be suranya oje aha do wakwete eh o lo warisa de da do chu da utetel sa ka wo shori da pito o hewe ni sutwede me ana be ulio dake wamin waman halla min hadha ona to zudu e man yan dai ka isa wa kenen fakɔdɔ xɔla min barokat ɔkɔdɔ n'ola tu zuhun isa naa he lesɔɔda isa baroka isa naa blessing ɔkè wɔn le ma dɔla ale jɔ han kɔ na because ɔn baroka na se yɔ jɔ ha dɔn ne wɔ ka ɛni arúgbó kumokuma para a bɔ program mi

دوك وقد مر في الحديث المتقدم قول النبي أقرا فله يعني يلا فله إني حديث أنا أقول داود أي كان النبي كاي خيركم من يرجى خيره ويؤمن شره أقول أنا كاي

onon odiyan owa ko katawen odiyan owa re ko kanyo dok alamru salis asharon ila yana ka o to eureta abwabul khair mutatabbi'a o ka wiri uzaida boto turenun o ka inna abwabul khair mutatabbi'a awere uzana kai e, uzaida win ba sa seun man fataha man futiha lahu minha babun ono zikunye ona ainan taftahu lahu abwa uzana wada now wa hadhihi min ni'matillah osan wana ni enwo me o morihi wa ilmi o izabana hi o nyara huban yen wa mo zikunye da hi nyi danosa wataduha da hi okawawe فإذا انشرح صدرك لباب من أبواب الخير إجي آية وانا إنوزي إني أزنا إكاي آذي مويدا وأقبلت عليك دانا إكا آية ورا وكي أيضنون أيضنون وي آية واشو يعني أمو واشو أيمي فهذه من نعمة الله عليك أصنع بأمو رموري أنا يكون مريوم لأن الحسنات تنادي الحسنات أقول قيدا بنا هيدا سا لكن هل جزاء الإحسان إلا الإحسان baa nyuto shoizan evo ale shoiza suta ana ndaka wa idha wajadat min nafsika ikbalan aka wa amanire kai weire nwa wata kai enwa wo kuhya idha wana shatan dunyi vere vere ala babi min abwabil hay ini uzikonya ini uzaida fagnimuhu qabla an yuhallu bainaka wa bainahu juntu oizono asulu kai yoichenon miarjan se oizono se me se masori ka wa jogwan sɛma sɛ wode kawaadɔ guan tɔ wede da anyi sɔnɔ ikae ɔɔbɛ ina ka ne ɛwrɔ izɔnɔ fa innaka in walajat babul hair ɔka ana bi ka waa ŋɔ uzɔida wadaholtahu dunguninanin walau kana amran yasiran ɔɔda ka be aikire ceɔbin هذا قليل يسير وكويلو يشي انا يكوا بانتان يدو غيره دا هيوسا ويفتح لك ابواب اخرى دون ذو يصاو alhasanat tunadi alhasanat ago ko ida wana ahyo ida e huno no kawa wala ona kai e hu medikeu e wa na kwa muasi e wa na kwa kai la kai osono ida adalu ala alhayd kafaile utoche no no onyi da kwa anyo seme alhasanat tunadi alhasanat dak wal iyazu billah o kawa sayiat awelo dibi wal iyazu billah umuri sele hunan aidon awon mere tunadi sayiat oni mana le hiyo odi bi bana hiyo diwasa laka summa kana akibatu allazina asau soa aba wele mon do be kai etahala nai ka modibi sole bawe odibi ana nako na al ahadith al warida fi hadha al mana ani hadithana kai adowe inu wonon ma jaa na abi huraira in sana ika o be hunu bi abi huraira anhu o mori re an nabi sallallahu alaihi wasallam hunu bi annabi annahu qala ka ka kai ma fataha rajulu babu atiyatin bi meiza yani uzoi lele ta'ala biha

ani umar subhanahu wa ta'ala aka fasanu yasiruhu lil yusra do umar subhanahu wa ta'ala da gwo izo no man do muri ya yo kore nyangu mo sasa sasa ama wa mama mbaila wa stagna aw yo na ka uno chain wa stagna do ro kono ho wan on is not in need of anybody wa kadhaba bil husna isana na do ko ile chain ehuna na ka ka ano da me o do me anaga do muri ho no muri o kuka fasanuyasiruhu lilo osoro lure kaye oyawo ka mo diwi odo odiwi ono da ho diwi osa odiwi ono da mi kaye osero yo ini oyire mo diwi osa ona ndo ko wali yambagi ala al insan aworo yoda an yagnama nashatahu koryogo umuno sinyiberebere wa ikbala nafsahu inu man en umana ni se shoko na moida wa nafsu laha ikubal wa idbar ọka were ayi awere hwe ani mona ikai aya ni se nguni ka mmụọ skono mo izonon danyu mona ikai da ejesi e we noise ah we skono any program na ka wa je chena wa e, wala na by 9:30 at least ko e wala ni question do se ah wa etu di shetan man mala ko hiwa time ko da next week it ụwa and where etu next week anabe ono ayo maninyi umenyi dure kaye ayo zo shoko no skono keo da ma basa wore izo izike wo tole sunata oda kade ya kawoni ko ngmoto o do ko ngmoto yani umono jida na amadu me banarebe ja ashugul yani da izikitwa da manelo kaye on e busy now ikeu can come later elobe de na dikeu akwa ahia ọdọ kwa kaka mala oizio gwa wo idikeu na sunishon wale yani ayo mani nyi different time anyu mono se kwa anyu mono se ngora dure kai o ira mwanyi duwe mwanyi dai kai duwa masore ezeda we ska washa we duwe si bread mo rede mwanyi do bread ka we sha we do ka na e da kono le ko le ko ko ko hakuta hajudin ayo mani ni ume anaika o accept o hemu kolo danyu manyi da tony we dako waiza akbalta ala babi min abwabil hayr o ke jo wara wa ke ozi ini ozoida udhul ngo walau kana qalilan o da kali o idanon ay kabo ya chakwanin لأن هذا الخير القليل أقولك أو إذا شيء أنن يجرك إلى خير آخر ọwa akwụ n'anwụ owe eturu anwụ n'anwụ ni ọyịza anaghịka ọyịza sọrị dọkị wahakara tatarọkọ fi abụọ bihar ọkịjọ ọmanị a dure ka tatarọkọ ụtanwa wee move step by step wa ka ahịrị yanarọkọ يندوا كاهلة إني أزايدا وتتدرج وتتدرج في منازله هتوة هتوة أو كدوم كاي دو تموي موفي ستيب دوا مانا كاهلة إني أدي أو إزايمة يعني أهونيا للأهونيا ستيب باي ستيب تقوى إياك مياريو an tahrumu nafsaka min hel ka weyo yan wawo oida wanyu opportunity wanyu kato imo oida wanyu kato ka washawe wanyu kato ka wahaku sala iraho ala ma ora hao koko kwete aso koko isu kata kai eh 430 jẹbi 5 ọsọ eji 5 ọsọ jẹbi ọkụkọ 510 ha abụọ kai is an opportunity asuni ya nwa wala ya kawo ya chan li annahu qad yuhallu bainaka wa bainahu agokai o izonon sebe do do bamugu kana woro izonon wani wani ha kusala sali subuhi do ya kukwa tunuma ana loke eh, yahulu allah bayna al mari wa qalbi aguka ya umuz wana wa ta'ala o wa ina kane o za on rayan fagnamul khair al qalil yajurruka ila hayri kathir yani seriogu o ila anaika a cheyan au kejuwa mono ono oba kuna oba ko tulete obe tulao na ngune o ila naika e utushan a poran ororo dake al'amru rabi ila anaika al'amru rabi ashar ila anaika o to eurena. la tahtakiranna ma futiha ala gairaka min abwabil hay asanyu mo nusu she wo onu mo subhana wa taala onu nuzani ornesa anai ka o ya na suru ka a a ah, ah, ah mana men and eh, so so wa kona me ai bench kene na awo mo me da hum do mo me ka adanyi o manu be onu ohura ti benchi asuru ka e wona ka e wa e wa darabi kiyada so ah, esa ọ̀nà nọ́kà man fúti aléhi bab min abuwa bilhoyer ọ̀nà múrí onuzi ozi inú zọ́ìdá falaya kìrọ̀ na man fúti alagẹ̀rí àsúṣe ìwọ ọ̀nà múrí orin nù zani ọ̀nẹ́sá bihi min abuwa bilhoyer ọ̀hùrọ̀ ẹni ọ̀zọ́ ìzọ sánà ìka ẹ̀wọ̀n náà máa bọ̀ ọ̀nà nọ́kà فعندما يفتح من أبواب الخير يجو مولى سبحانه وتعالى أونو زيو أوزي إني أوزايدا ka salat matalan asman kidola onyangu kusala onyangu hakwete kusali laho ona kuduhan auto no kusala babu sunan rawati bajo rahu dore hakwete do kusala da hwani kata okay wakafta li salat oko wa wafakta li salat umuri ome ko wajere ini oise nyangu kwete onyi vile vile kai wa kusala au li siyam al ko bawe yani siyamu nawafil au nafila mathalan la pejiwe awa fakta libadi amali lhair abikomuli omekaye wanyangu me ini pa koroida wa amalu lhair awil ukoroida ijo anawika umuli omani me sorry wa amalu bir abi ukorona ikai ibrubura bin ukorona ikai ukore ibrubura bin la tahkiranna abwabu lhair allati futiyat ala aharin asuche wo yani ozoiza unu muri onren nuzani yonesa ono ndureka anyirago dureka ono zaiyan ọsụwọsọ yani àwọn bí píkì ìwé ara kọsà àwọn ọmọdé wúre kẹyìn inú káyẹ asọ́dọ̀ àyàdá ìkáyẹ ẹ̀hún ẹ̀yìn knowledge náà ẹ̀ń tẹ́ mẹ́yẹn náà ahụ ẹ̀nà àrẹ enyi dúró ahụ na náà àdọ́là karabik <laughs> wa ahor futi alayhi bi hidmati lil islam do mori no riyo na e onu nyanwu ogu islam owo anyu to nanyi kato anyi zanyi kano anyi re lokoja anyi re abuja da aseto olore wa bi amali jamila abiki oy mukola na ka ukoro leben قد أنت لا تراها شيئا في مقابل قيامك أو صيامك أو صدقاتك أوكي هو نعوي لكاي نصنع نصنعي يعني أبين ما بنعيش no وين okay de were ka e. enyi sa me isa na man a kompian kai e. ti makobil kiyam e wa kweten e wa bawen e wa misadakan doko wako takuna amalul ahar azamu min amalika oko wozi kai e. ukoro no no na ma ba dai kai ono denhu ono nyuba nyu do mori hu no wa jallu do do mori subhanahu wa ta'ala onon ni atuna baban donc fa shahid o kibenu le non ka man futi alahu min abwabil khair onu muri onu zeini uzi oiza fala yahkirani abwabal khair asoshi wa uzaiza allati inda al ahirin ana ikono re idonisa ama jaa gidal adama nyana kai oro oro e jenye ya kunyana na ya ya aba na uzi kai e humono na umare na suwasi suwasi gumono no wo wonya nkure kan wo de he ikushi eh si sisi ah, ọkwụgwọ aha dere ya ah, dere eturu ịba nwanne m na ka idoji ya aba ahụ gada ome ọnụ wazi gumo nọ n'ụwa nọ leche na mima jebe anyị ọnụ ọnụmori ori nuzanụ ama ọnụmori ọmọ nuzanụ na ọnụmori onuzanụ ya nesa asuche iwọ anta ala hoir wọhụ ala hoir ewure inoida e ọzọ nọ ndọ nre inoida e la tahkirani shay'an min al-hayr futi ala al-akharin bihi asushe wa uzoi zo sana kai umuz mana wa ta'ala ona onesa ona kawe ho awere adanyina anyi no mori me nenwa ene di na amani kuju madure ke kwete ene ka ka ye adanyu ele ka ora onala ya ene ya ba no don ra me ya ozi ọyịza ọnụ mụzụ na ara ọnụ na yoziko nkonya ọnụ ndọkị badon nas ọkị painada wahabihi mushkila tufe kasiru minna ọsọnọ problem ọsọnọ bẹ nkata ọzọ ọrọ ọrọ anyị ndama yuwafiku litọ ati mina tọ at ọkịjọ ya ọkwọ jiri kaye ọnyanwụ sasa ịnị ọyị ma ọyị sasa ịnọ ịsasa omori kafiya mu masalan asman ka wọyị ba for example in ya pijuwe awil qiyam awe ka kwete summa yaro ahar la ya'malu misluhu mislu amali don ere ka ya anyona na sa o mu korono na me o ma kwete amanu o ma ni basupe on nyaro wa kusala o ma no anya da nyana ka anya da nyina muri oro on la ro lawe poron o ma le na ngunu malase ere ka ora kwa tahiyatul masjid a ase okukure ka ye ọrọ náà e, ka ọnà ọbẹ tẹnyẹ ọ spika ní àtìkàlẹ nkẹ ẹyìn sọ náà mẹ. dọkì rubama tó ha kéré hó wọ́n ti sọ gèrò ìjẹ́nidú ṣe wọ ka kọ́ ọ̀bà nẹ́tẹ́ ká ìzí tù ìdómori ọkọ̀ ọkọ̀ díẹ̀ kó na ha àzàlẹ̀ ahọ́r ìndáhù amalùn bẹ́ẹ̀ náà wọ bẹ́ẹ̀ náà lọ́ọ̀hì sọ̀bà náà hù. ọkì ẹ̀wọ̀n náà mọ̀ ní ìlànà ọ̀nà ìwúrẹ̀ ká esa na kai o ina aka no na kai subhanahu wa ta'ala on ni atune babani jidda do mu wa azamu min hadhihi ta'ati ala do ini ana da mu na kai o denwu ya to na kai onono na me oni kene agobe wan kene amen yani sala no wako ahono just limited to yourself okay. hunaka ta'ati mutaaddiya anyi oisasa hunaka ta'at anyi oisasa oisasa muriyo mutaaddiya yani anaika e limito enwe wotakene oizan ona kanyone sa ona ndure ka enye ya mina ha de kanyi filu lazim dani filu mutaaddi fila naika yani action and or move to object ani mafulu bi dani fila ni onyi mafulu bi maaki jalasa ibrahim yani asana ifilu lazim amma ake daraba ibrahimu muhammadan asana ifilu mutaaddi yana manu koro idana kai mutaaddiya yani oizan ebe wana mekene oni chwene sana ka ebe dake wa hunaka ta'atu kasiratu ala lisan danyo idana ka ona mekene o benefitin ona mekene ari ogwanin ولهذا أقوى لا يهكر الإنسان من المعروف شيئا أسان ينولا شيء ونقرأ إذا إثنين يعني. ولهذا من الأمور طريفة اللطيفة التي تروي في هذا الباب أوكي أقوى أيني إلي أنا يقول لك إلي أنا يكا أو مبا إلي أنا يكا بوهيني يعني أو أنا يكا أسبب في هذا الباب إني أوزنون ona we kisatu jamila ona we itopululan darrat baina imamu malik ibnu anas rahimahullah ana ka o na na kane imamu malik ibnu anas imamu darul hijra wa hada al eh, ibad al mustaqilina bil ibada atini ina kane onire ori honya o mahikonya ubad ana ka o ko ozi won ibada wal qisatu zakaraha ibnu abdul bar fi tamhid yani tabanan ibn abdul bar o moy tama inu na he tamhin wa anu zahabi li imam zahabi don re moy tama inu fi inu na he siyaru alamin nubala ka ana abdullah ibn abdul aziz al umari o ka ani abdul sorry ani abdullah ibn abdul aziz al umari al abidu dai ko ma he ko kataba ila malik ono cheleta na imam malik yahudduhu ila al-infirad wal amal ka ana amimka weri imam malik arhorin anani izza ana were imam maliki eji wa be husaini na hadisin do na huenyi do perfume mo do se baya to do ke hadisin to muri sallallahu alaihi ibn abdul aziz umar do ka ana imam maliki ya nse nwawe da nani cheleta aka mama leo na ya lewa ba da wa ngwa de janda ko ino ya heo nure su ya halifa heo uda ka e me izo ya ina be wa heke okay wa yurag bihi an an al ijtima ilayhi fil ilm da turu ya hunanin des kono hunanin kai o gona agudo na ya da okay fakataba ilayhi malik imamu malik imamu dar al hijra da tari sana yanka inna allaha azza wa jal awiru mulya na nyude chetango qasama al amal o gukorohi kama qasama al arzak asman ko mele gizehi amma ga alanya ina ina ina now alanya onyi moto alanya onyi dstv alanya onyi television alanya onyi ana hanga wadala ni nyoy petana ni tezu mulya mani gizehi ahụ mere ene izionu morisi ọda ebe onye onye dị ma malik dọma ndọ chere na ya ọnụ ma malik ọ ga-aka ọ na arụhụ ọda ma ịbọ ọ nọ mmanụ baka anyị dọọkụ wee dọọkụ na sọspend na nkasa ọrịa egwu program eyi <laughs> onye gwo imam malik wa ebi eska ma eska ya sitopi ohio n'ọba ya dị ya chọọ ịpa ahụ na because ọ ịpa ya esi ime imam malik rahimahullah alayhi

wa ahor awere onesa puti lahu fi sadaqat omori onore yokai ẹnu ọnyi nẹkẹ wàá yàn àhóse wèé nu tu o kàyé ọ̀sẹ̀ kẹhìn bọ́ọ̀ sá aṣọ ọ̀hún ẹ̀wọ̀n wọlé mìtọ́ ọ̀hún lẹ́hùn fi síyá mà mórí ọ̀nà ìdáwọ̀ ibà yọ. wà á họrọ fún tìhà lẹ́hùn fi jihad o ọ̀nà sádùn mórí ọ̀nà ọ̀yàn ẹnìrẹ́ jihad ọ̀ẹ́kọ̀. wọlé mìtọ́ ọ̀hún lẹ́hùn fi sọ̀lá àmọ́ ọ̀nyàn kò sálà yàní ẹ̀ fi sálà bàbá ọ̀kọ̀ ọ̀bẹ̀dọ̀rẹ́ yẹ se ma onye oikwete dọọ kwụrụrụ ni sala ịrahụ omuri obonuzi ya dọkị wanashuru ilm awere oyi garo ehi wata alimihi ati oyi kosan min abdulul amal albir oyin ni ukoro anaika inukoro gboro anaika onye gbanyi padaki وقد رضيت لميري هنا بما فتح الله لي فيه من ذلك ono mori nu zanu mi kai ma koso yede ma royal i'm happy am okay with that ono me ya mani ya mani imbibe the spirit wala ya ya wahala ya tete eh ehun ku jihad wala ku jihad e mana kama mi dawa ono ma dai ka mebe chijuwa hapana eh wa na ba mare me na ehwere gwa mmatu ọwa anya egwu mmọ ọnụ m dị imam maliki oke oyi awere oyi ga knowledge hidoro oyi kosan inu koro naika ye ọdẹwọn naika ukoro boro anaika ọnụ gbanyo dẹwọn wen wakọzi rọdi tubi ma fata allahu ọhụli fihi min zalik anaya mo hine i'm contented am happy am pleased with your naika ye umus mana wataala o nuzani mi inan gbama azunu ma ana fihi biduni ma anta fihi imam darul hijra doka mero ka e oni mi na na no we ihu na na we na na abo na ka mo no ba na we ma na i don't think so, so. imam malik ga ah ah ze ga ka mo ni se amal mutaadiyatun e, e i don't think kai na se ire ka ma e, wa we ma ihu na na wa arju an yakuna killana ala alhayr ma sure kai ne ba yayi noiza wa yajibu ala kulli wahidin minha doba babu tulus gon kunya ile sun an yarda bima qusima lahu wassalam kai onyina e, lilo nu mo subhanahu wa ta'ala onora ani onyi os free anan ka rere kai sai do ze mon mama abi no abi if you are a student of hadith we kure kora ko sino le yasa do rere kai so na ko ni tik vini hadith ah abi sala o nyan kon ijo da ha ko ka eh ijo wa be ma run we ya to so de mi na ko sala sai wa na be he no wa na be da <laughs> no muri ona re ro yo jebo no re me dake wanzur ila qawli hadha al alim biya kani arona wa makabiya kani ilẹ̀ ọ̀nà yọ̀nà rọ́hìmáhùlọ́ òmùrẹ̀ máa ń bá yọ wà arjò an yakuna kìlànà alalhoi máa túrẹ̀ ikẹ̀ iná ibà yà iná ìdá wàlàm yakul ọ̀kàkà yìí anta ma tafham ẹ̀wọ̀ isana ìka yìí ó yẹ o aw anta ma inda ka mislu ma indi minal ilm ọ̀kà isana ìka yìí ó yẹ dá o àpèjúwe isana ìka yìí ma indi minal ilm ó yẹ dá mi nílẹ̀ ó yẹ wa anta amruka ilẹ̀ yẹ wọ̀ bàní ake ino ila ihin bal ko la, lahu amado ka an kai kalaman jamilan mutawaddian o chire anai kai o zula do bo chire anai kai o bo chire no da sin nyire so kai hatamahu bi qawlihi do za kai wa arju an yakuna killana ala alkhair ma sure kai eh na iba ai kino ila ana ala alhair eme inoida wa anta ala alhair ewre inoida lakin alhair alladhi ana fi awi iroida ni mi inan aro annahu adam mi ru kono dengu hune na wina na ban lianna naf'uhu mutaaddi agu kai fanan bana benefit wa ka yara ko ro moida do no ra moida no ejenya wa ka yara ko kusala da kusala o kusala dunyu tuchana same adalu ala alhair ona kusala kene on nyara kene ayu tuchana dɔke bihilafi abid dɔ yatɔ ye ɔna yi ka ama hɛkɛ nafuhu kɔsirun ale ayi fanan bana jɔci yɔ a fanan bana yi dani kɛnɛ ɛ nyɔnɔ ɔnɔ mi imamu zarnuji ɔma kare arho fikiu dɔka fa inna fakiha wahidan mutawarri'a ashaddu ila shaytani min al-alfi abidi awere ɔnɔ yɛ fikiwɔnya ana yi ka ba tɔ mɛn yani mutawarri'an yani eba mi chew kene eba ri chew kene ashadu ala shaitan o katanwi shaitan min alfi abidin huni orehe akahe ana ke ya mahikomori ya hikomori subhanahu wa ta'ala ana ndako walihadha fi, fi hadisi abi darda okona mdobe ini hadisi abi darda radiyallahu anhu umuri na qala sallallahu alaihi wasallam onto muri okake fadlul alim ala al abid obanyi ono yetere so ora lailatul badr boya asman ko bani onwe e ya nai ka owo zele tere ene ko ya ure ta e ure na e ure ala sa'ir kawakib tere so abu zamana wa ire so yani al'amru hamis ashara ire anai ke oto e ure he mudawatun nafs ono ido ro mu kwayanin yani oyin mu kwayawo akwa huwa amru azim jiddan ire ya nai ka oden padaki ala zobete wahuwa huwa onobe mudawatu nafs oyi doro mu kwayan man arada an yakuna miftaha hayran one sky ono bu kokoro miftaha lil hayr o kokoro na kokoro izaben falyajtahid o masabore fi mudawati nafsahu min amradil qulub ini oyi mu kwayan ini enwana kai ojai dok wa amradil qulub hatiratun jidan o kwaye o di padaki wa mudirratun ala al-insan gayatu darar do kwen ka ta chezan ay kwen ka ta na ko tuhe mislu hasad apejiwe do ro kwayara wal haqd ati oyin sey oyin yi oyin shei goda do anyi hatred da wadogo in yani ebu wora do ina do anya wora wal gil ati yani ran kon re mi ni do wa do wa nye oyin etu eh, da wa nyi yani ayamu koratinai wa ghairu zalik aw katanabo min ad-dafa'in eni sanai kai ete allati takunu fil qulub anai ka be ka be inain dak wa sahaim atiri diwe diwe allati tantawi alaiha al-qulub anai ka ai oku ya no mani conceal tinai faman arada an yakuna miftaha lil khair on yishoka on wukokoroida falyajtahid o masawore fi mu'allijati nasahu ini oyi mirukiya ini oyi muku ayan wa mudawatiha do mahunan bi tardi amradil qulubi anha do do ukwana kai e ukwaye bukwaye hunan musta'inan billahi do shogo wonu morihi tabaraka wa ta'ala on rasulida atuna baban wa taliban minhu do shogo wa hunban وقد جاء عن النبي صلى الله عليه وسلم في هذا فانا دعوات عظيمة أرى بهون وان نبي إن سنا يكو بيني إتمنون أدوا نا يكدوا دمواه منها دعاء العظيم المبارك أكينا نو بدوا دمونا يكون يسويدا الذي هتمه عليه الصلاة والسلام أنا كنت مولي أرى بعد كذا ذاته بقوله ذاك وقاك وصل الصحيمة صدري ومولي تو إلى دي دي أفوفا أنا يكوهنا يام تو كوزيم yani me rather aya maoni kala na hadisi nan hadisi sahih hawe yani imam ahmad da wa tabu da da tirmidhi da ibn majah wa ibn hibban ni imam tirmidhi da hadisi nan o oh, je tar da ndi albani da sahih ni sahih wa bi daud yani aduwa godawen on ko kunya ya onye ngware manni abu daud o oh, tirmidhi dunere the whole composition of aduwa no do was baduan oh good padaki <coughs> doke asudur ọkawere anyị ịzaka na fihi sahaim ana wika anyị ebubu wa fihi ahkad yani anyị anya mụkọ ishe eh anyị ebubu anyị anyị yudibi kala na wa fihi dagain donye oyinyi herazan wa fihi gillun donye kai da ayo za ko كيف يكون صاحبها مفاتيحا للآخرين أنا وكا للآخرين أنا وكا أنا لما أنا نونو من يوم وكوكورو إذا يونسانا كيبون قلبه فيه دفاء شر إنيان آني أدبينا تينان وفيه حبايا شر آيان بني أدبي بنماني تهينان وفيه قل وهاك داني أيني أيو دبي كلا نا داني أيام أيام كلا أيني هرلا فكيف ينبئ من قلب هذه الصفات أم بوزكاي otu ya ni nyime etu awo huni enwu ayana kai hadhihi sifati apejuani fatu abwabul hayri la aharai kai unuzai da yone sana ka ewo walihadha agwabo alhasid okawiran nas na kai bo kwayadan almumtali bilgil ahona ka ayan yini hiyo ile onyi nyewora onyi nyi udiyo zati nai rubama tazahar ma'a ahorin bi annahu yuslihu oke janyi do pretend e janyi do me yalnesa asi kai ini oite nyone inanin wa annahu yuftahu lahu abwaba khair da asman kai bonis kunun la wa huwa yafsidu da kava kwa yadan onu doni ko be careful en wa onon ono odo tinya yan very important oyikwo dɔɔbɛ dɔɔsɛ bakalɛ ɔnɔ kaka wa maa namɛ du nyima amɛn ɔnɔ wale male na slide ta ojozi ɛsɔn dɔke hos misali ala zalik ɔka shapejuwe hun ilɛ ɔnɔn kan ilɛ ɔnɔn kan na shapejuwe bɛ imamul hasad imamul hasada imam ɔnɔ ikɔ akwayɔ da ahu iblis ɔnɔ bi iblis in lanatullah alay lamma hasada abana adam ɔma ɔnumɔ na ika ase kwai adai anabi anabi adam maza sana some jaa bi surati nasihil amin dai ka wawe jiza chere ini ozana ikaye a kolono dai ki noni zai zo inan very trustworthy na ka anyo isha tora wa hadha yugrihi doni madotan webe benin wa hadha yaskuru lahu umuran yushiruhu biha annahu nasihun lahu doni madam moita maire yon ere na ka do na enyi filin do na ero ka e ere na ka ere ono ki ka obi on okay qala allah azza wa jal muri na nyi do chete ngunda ga ka e fa waswasa lahum ash-shaytanu liyubdiya lahum ma uriya anhum min sawatihim di shaytan da ko ye na e bayin oisi hure ito he ini sana ikumus mona wa ta'ala o ziza kuyowa ini ahohyanini wa qala da kai wa kai ma nahakuma rabbukuma an hadhihi shajara umurihi auna ewa anabadari yao oyuni huni ochonon illa an takuna malakaini akaye asobe malaika nene au takuna min alhalidin abika do aina na ikaye oba napa yani ohina onon e kwenye sado wa qasamahuma inni lakuma lamina dɔhɛ na ɛbɛn kaɛ ɔno e. na ma na akɔsɔ no ɛwɔ ba e, na mohina ɔno baa nyi sɔ na asɛ ho no yɛwo na ɛba ɛno no no ɔno akɔ no yɛwo no no ina no fadallahu ma bi dɔvu dɔzɔ ɛne ɔyivi ne wa ɔbɔ no ɔne no ma wɔ e, aba na ne bi adam alayhi salatu bɔ no sa otu iwe si ka wee skudia ọrụ na na oni ka azamele tekene oni ka wazamato oni ka man moson enwu baba ngwahi ono ndure kai ana ikome kuwe ile sono ra che uchako ila <laughs> ma useba na duse meza o kuru dọọ hura nwanu ijusoro ahụrụ ewe ọdọka enweni ka ọma nchachukwu ọnọn dewa kuato ewa ji atobi dewa kuarimi dewa ka nwezi uche dewa nuzi ahụ na ewu prọfesọ ewa shakụ da ikene dupa ya osetun wee yara dara ihe na bịa were dupa sẹ́mi àkókò anyínúra dunu di díṣe ìtàn náà káwọ́ káyé ẹ̀hà ni wọ́n á mánu mọ̀sán ọ̀nà wa mi kọ̀ hin náà wọ́n yóò hin náà náà ìka ìlà ayábìlà ẹ̀yìn mọ̀nà kó wa sí ọ́l ìzó ìnana ẹ̀rẹ́ kó wa rọ̀ dọ̀. wera bele na manu ya bele na hindi problem ene ana ka dure ka ọrụ ọrụ ene ene ha hụ na waye ha ya ntị je ton si bu anabi adam ati hawa ana vu ya ba nwajin abe na ndo heba wale odaka wono sie da kai ona naza ma to ona enyo na no hoje na sɛmɛ agɔba asaawɔ sɛduro kootu ka ah, ah, ya nyɔ hɛba ɛyani bɛ mura ka lɛ hɛbɔ nɔn baga ka wɔn ọhụrụ saa yɔ dan ne ka aka ho ɔhɔ ya ɔmɔ na kura wa ama adana ɔdɔ nana kɔnɔ ɔni ɔna ma ala ale onye nwe na okpogoro ya na apology ta ndị anyị kpogoro n'ihe enweniri ime na eke na-etu ugba enwe ọnụ ọghọ oye kwụsị si shetan sibe na ndị were kaye abịa n'uwe si na si sọ sibe na nebi adam o chenji sistem o chenji patan ọ na-eyisi gbadaba nwa jinin i Among the only thing is that some of them is being modernized. Ono umuri wa halake boy haporo. Ezeru modernize an were e ai ka e we enwu so ne ai je nu mawo. Ene ai je. Where Islam is a religion of modernity. Where Quran now anya ni anya ni ene hazet awdo kuma na ri dani e nan. Enyi da man screen. onye ẹni pẹsọ kora dáwọ ọnyẹ ọnà alhamdulilayi àwọn bèbí ní sunna yìí lè yin inú wẹ̀ de ya soft copy ọkọ wẹ̀ àmọ́ soft copy ẹ̀ wà ha lọ́kọ̀ wà hákàdà mọ́nyẹ̀ kún ní fíkọ̀l dafa inú ṣẹ́r ànyí sanà dafa hag sana sanà na náà ya mụkụ kọ̀ àwọn náà ليس أهلا أن يكون مفتاح للحيض أظن أي نو ناي كون يامو كوكورو إذا هذا بل مثل هذا سيكون مفتاح للشاي أموري ماذا نمان يا أنا كاد جاني دو دي بريتن يعني أو ناي كوكورو ديوين ولهذا يحتاج القلب إلى معالجة دائما مستمرا أنا من دوري كاي أي أوني كاي أزوم كوني فورو أصلا أنا كاي هنا عند كاي نكا واي مسندو إلى كاي هذا مواسو سمدا كوا مواسو ananya nyi zɔ wa mu asi yɛ dɛ ka yi ɛnu ri ka yi na yɛ da wa na ɔri kɔ na mu asi ɛnɛ ka yɛ ɔka wasi dɔ ɛyɛ kusala mori ɔbi a ne ne hɔ ɛta ɔba na ŋuma lasi ama ɔkasa mu asi yɛn ɔnɔ mɛ nuka mustamiro isɔ bɛ na yi kai yi bɔ ɔna pɔrɔ wɛlti duwe sɔ wɔrɔja amina Allah duwa ture ihu ni wo mori subana wɔ taala ɔni ni atuna babaani an yub ada an an yub ed an el kolom sahoim kon meno de lele ay oyinyi udivi oy ku divite udivi na ko te nai wa an yunakiha min mithli hadhihi al umur don yo honi enwiri mire non wa fi du'a ok oyina du'a allahumma ay badua kai allahumma umuri ati nafsi taqwaha se oya yam taqwaha isana kai oba meka oyinyi nwa hi umuri hi wa zakiha du'a nyo anta hayro man zaka e wo mori e we hu no na ka aw ni ayin anta waliyoha e wa wadari han wa maulaha e we sheipe ire ayonon ame moro ko ya e wa mitanin daki al amru sadis ashara atin kana wadare ma ire ana ko to e wore hinon rogobatil abd fil hayr onomeke orihi okwe oida wa fi nafel ibad ati oyi maifani yori hosa dako wa hitamu hadhihi al umur ono be ozete ere enonin. wa huwa jima'u ma sabaqa dokwagun a bisana be dira kabeson rakabatil abd fil hayr oli ho kwei in oye moida wa fi nafil ibad in kai on ma moida ono rezo ma fane yare he faman kana ragabatu faman kana ragabatu qa'imatan wa niyyatu musamma ono na na kai oye nam okay famata nam famata kana turagabatu qaima okay numo nai kai uvamba anoza anyi yani oikwe isonon oje waniyatu musammima alan do jeteren wal azmul akidan de uvamban do nyukatan wasta'ana billahi fi dhalik okay da shogubo muri tira surayonon wa atal umur min abwabiha da ni laidai kuzana woro kazana كان بإذن الله أكرر يدوم له مفاتحا مفتاحا للخير أو وكقرنا كقرنا إذا مغلقا للشر دوبي أزوي كويسنا كي آهو دي ذاك في الهتام إني أدرمي أويدتو أسأله جل وعلا ما يومري أنايكا onu cheten oduna babani bi asma'ihi kulliha lele abirahan wa sifatihi jami'iha ati abapejuwan wa bi annahu tabaraka wa ta'ala fatahul alim ini ka onu muri na ka ona so ida tuna babani ono nuzin ana doika ono fatahul ono buzain an alim da ka ono yere bani wa bi annahu khairul fatin dobi kai onu huno na ka onu as'aluhu jalla wa ala ya hiyo umuri na ka onu cheten oduna ban li ينوم ولوالدائك أتدان ولمشيهنا أتي أرواي ولأموم المسلمين أتى بكم مرين أن يفتح علينا أجمعين كمولي نزان يا باي من واسع فضله أن مولي نايكاي أني أبانيان أبانيان أنو غانان وأزيم من من وأزيم منه yani do chete nwu oizono mori meyoda wajezilu ato ihe doro ron isana ka oisi oimeida anu muzmana wa taala ono meida wa saluhu jalla wa ala nimira hosin ana ka no chete nwu do na babanin an yaj'alana jami'an kama bai gaba daya min mafatihi min mafatihi alkhair ya yini okokoro ana okokoro idabin wa magaliki shar dia yini oigodibi wa an yahdina wa an yahdiyana do mo subhanahu wa ta'ala do boro ijuzi wa an yahdi lana do boro juzi ye wa an yahdi bina do boro juza ozo boro da juzi dai kai yo si boro juzi wa an yuyassiru huda lana do zako ahiru dawana odire me e oyi ai awike annal hamd anil hamdulillahi rabbil alamin kisana he abo ko o muri na badare he obanin wa sallallahu wa sallim do muri omme enworo atoi ha wa barika tele so da wa an'am do me enwome ala abdullah eh, ala abdullah yani orihi omuri wa rasuli atontan nabiyina muhammadin yani annabi muhammad sallallahu alaihi wasallam wa alihi atanni wa sahbihi ati asabian ajma'in abeni gabadaya osono be odire mi ee eh, acha kucha kwa nuwe ya naika umuri omoida ya rohonon ya ya naika babaro ka ide ya key points yani waru possible ka waru silsila ma ne ben ana ban on mama re na kasir anyi na ni wele enwure na aka na ura ni mani ya wa ada ka shenyi me aso wa ore da me do ba tora oyego anyi eh atharul fitan yara yara metai no no ndira lebe miftahan lil hayr ya kayfa yakunu miftahan lil hayr ndira lebe ten aba mele wele iri do son al ilmu wa atharuhu fi tazkiyati nufus wele ono o ma rese do e kai yani ozeri duwe no ndo da wa ma inanin va meke ozonno onye daraja ene oizo imen ya humo sona wa taala ka ruenon umuri osin mai fane ya na ko chere ya na ke aka asai e kai wo kene de kwete di baheten so ya humo ni umuri o gorowo umuri o woro rajuzin ya humo ni subhana wa taala ko goyewo ene oiwo kokoro ida ogoyewo diabi oiguyo diwi Dọọ ha ihu na na e ka kokoro di biaben dai ka bini gwaidan umuri sana wa ta'ala innahu huwa qadirun ala dhalik ono nyukata ino iba e bomen wa huwa qadirun ala kulli shay'in don nyukata tele so abisa sabe lesun ya na subhanahu wa ta'ala ko ana e ka ya hiyo ino ida umuri na do ana be ana ya nyoro idai nyere ka osoni bodiwi biya masoro ni ana bika o yi nu wala do nyam to hunan umuri ogoro won ya hi umuri no subhanahu wa ta'ala ana ka ono ne banin ka ogoyewo di anyam hunan umuri osi so inshallah eh uh, 30 minutes Aya wani. Tento ko. Ana uh, me yanyango entertain one question from brother, one question is uh, from sisters because I ha. o sharp oven. Because all roll ma ko ra we Is it true?

ẹ̀rọ ẹ̀yẹ wọn mi mi kọ́ wa gà ahẹ́ wọn wa gà ahẹ́ wọn wọn ẹ̀nà àwọn ọ̀kà sẹ́ wọ́n ka kwẹ́sọ̀n náà ọ̀nà yẹn ń wọ́ ẹ̀sì jẹ́ yẹn <laughs> <laughs> amin. Now. wala ile na wala kaya mo ina ma <laughs> naam naam naam naam naam well is a good uh, advice because mmee iseme do orabe asara na onda mana muen oyeko ewe ana yuka orna me okukwara ndeko nyo na yawe kono watura chinki ana me me akubaison miru kabanya onasho uwena nasorwa ana inenyi mane yani da yana hose hora me dinya ba lena yokutoba ama nume me akwela da ya batura ama anya renye aguko onwe nwa eyi. a kemare iba meyo ya wa mwera bi dole nka dole nyima nema chetu doka mala oyo non ke otinya ba tora ya nka eh adabanyo no yi na wa ba ki punishment owe kama down so ama ni nyile la nyo no yi ono ya akushoza dazo ya kuye wana bikiza zo oyo dan onyi record e ware shodo si me muni asidike were abi cassette oni mala me tukaye no de sho de ile suwe no dia wo ile on me ka wo de wo wora ka onu me dure ka me azimenwu anyi eh asarul fitan onu me ne ma ka nda ikuwe no woni koro do wo ile na ka ma hiwa na ile anyo na ile ka amekuwe no wo da he doka ya no sanu me doka sabi doka e bala de to yokutu doka he doka dure ka onu hika sa kwa he ame so wala ya every zone viete kana miri zono zo organize ave da kanyona zume wala wala ka iwe non ijo like ono menyu kikise king points ka umwe menyangu kokoro ida ne esko na kokoro ida onto muri ku wada kazi onto muri ku kokoro ida duwa bo igu no divi melo ke each and every zone especially we ka ka kwa ben we 3 days is that time abo ma sorry fit and 3 days already ono yana 3 days ma avare je ke he ma rebe di ma ba ba toran me ku ba toran wiyɛn na maa nyi sisi la ɔrɔ samiri akɔ amɛ ɛhuna mi mɔsɔn na mɛri nyɛ ŋuro kama ɔrɛ ma rɛ mɔsa yi ya na nyɛna kyerɛ yi ɔni si ma kasi wiyɛn nɛ mi sikɛ mani ma sɛ ɛbɔ ɔyi pa iye so anya ŋwa bɔ ɔnyɔ walahi ɔbɛ yi ka is going to benefit us ka yi ɛwɔ ma resi na ɔrɔ ɔrɔ ɔrɔ na amu yi dɔ ma n sɔ ɔrɔ ee that is born resho ọrụwọ kene ka ọ da asho ọrụwọ asho meta ka okwu nyanwụ n'ita ọnụ were mmụọ ọrụ ọrụ ọnụ mmiri omori si ma nne print wi ma nne show ahụ ọshọve da mendure ka ya mega ọzọ ọrụ ọrụ jee na ahụ ụlọ dị ma nne ken chiri ọgụ hi blọk and this is something anaghị oh, i ọzọ kẹyà náà ìka yìí ọ pọsibù kì í ọ rẹsà lọsẹ kẹyà náà náà náà print and only photocopy and. so abayin báwòrò kẹyà nyi làbúwe báwòrò kẹyà họ òhúwe and wàláhì mẹhùrà mánì kàákì ẹyìn ọ̀nà ni ó zìrì wàláhì kan náà kọ́sí knowledge. sẹ́mẹ́dì mẹhùrà mánì kà máa kaduna mẹ́ kaduna.

tafsiratu fi ulumul qur'an dai ki enwuri mi wonon ana hi na no ebe ahi okono be ya don ne na na ki nyono no no mi ana kai we kure terika oro oro many of them are learning arabic now seme ne wa gwana lan uru ka be enye ne be ya lan for hidaya anyi izo awuka me meroze onu wero mi me ma dikewe especially ani idam ona mene me muhala ka ali ki oni mili makuwa ni ya ilim kusi mo ana me yani ono rena se adaka ba hala kitabu on lewo on ono rena shahoro we anyi she that is she anagore on oh, that is a class is arabic class there be ile lugo oven yani she onon upon come manisi phone and dure ka ehushe wani me eba na te zaki zaki do in we that shot ni we by lawo oh. do manisi phone tantin on manin normally don't learn do they kai or oh, why to an arabic class it's gonna learn the logo then if tarika shia aya eh, learn ni logo quran to wallahi la uzra lana yenyi excuse kai ba mozi ini and ndị sana ahịdọ ọzọ sị kọsọ ya wee nyi ake na ọwa akwọ daurin ana ndoja ha nọrọ ka ali ilmu awwalu ho murrun li talibihi walakin ahiruhu ahalan min al asali ok al ilmu awwal in wa isana ahịdọ kọ sị wa sị ma ni nyima ni kene dure ka ale kalifu da ile hiu eju wa ale ka kitabu nuko mala so kọsọ na rebeson murrun li talibihi onyi re ọ na-akọ akosan amma waye da wamayo waye sabore su tukatan walakin ahiruhu ahalan min al-asali odiriman o hine hune ho de kurere kai e o he e wale kurisa do wa he e wale kurere la ka nyi zida na ije na mi ro e mare kuzu na aya mi ro be o ya no dele dure kai wa me o he ko le won amadu waye wọn ni ere wẹrẹ ka ẹhun náà nọ mọ náà dọwọ were wẹrẹ kọdà mi rọb du wẹrẹ ka yẹ sáà kànda nọ nọmọ náà yẹ abọ́ mẹ yà iná bẹrẹ ndí mma náà jẹun bẹyìn ọ̀pọ̀ nǹkan máa physics anyị ọtọm yusuf ọrịa nọ na-eticha light nụ ma ọma na-eticha e light anyị je na e ka na ee ebe na na Ejima ni ato deka the uh, the light that pass through the center of curvature is erect is virtual de mi kuelewa ka be wananyari jenu say ya say is erect and virtual because you don't have the knowledge where is na say called erect where is na say called virtual lure ka man nyi is asi pin ito that pin oil then the image will fall before ah based on calculation only because ma mi physics ma me is okay last man ka ona oh, oh, ku egwara na ngora awon ama mi etu na ije mbi ne m sesere were ka oke saba na asị ya which means any knowledge anụ ma ya wa sese enyi man is like this azawa ba na ayo mono no za aye anke wele sona se ya wa no no no nya ke na wele nya ama so ni do kai you need consistency we ni ka wadawama ene ele no sabawa so, ele advice ọ oh, seven wallahi ya nyango ya ku nyango na me eh, awe ọrụ ọrụ uwe oro oro ni ado di nyango mana ba aturan dure kai ana ebidiye wa me hewa odo no we ga we get o oh, we mix eh, some program do me kai wa any opportunity to oh, ibale marry gain it back umuna do go yo sisters aso kwa ni kai every question brothers who say ya ni advice eh, seven and umago ga o otura oje ha sharp فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Sọ́nà ayébẹ̀. Sàrúwà ní màá nkúrẹ́ ẹ̀bẹ̀ àmọ́ ẹ̀bẹ̀ àná àwọ̀ tó ẹ̀họ́ náà pọ́ọ́lọ́dí ẹ̀sí ìwé anáyíkẹ́ àrùwá yẹn lẹ́mẹ̀ àlẹ́